kí gbogbo wa ní orí ìkànnì wa níbí àṣàkẹ́ tv show akíwálẹ̀ kan sí wípé a kó àlàjá ọdún ọdún ayàbò fún gbogbo wa fídíò lè ta mú wá fún wa yóò gbẹnu tán o gbogbo olólùfẹ́ wa ní orí ìkànnì wa níbí <laughs> wọ́n ti padà gbé ìjọba sílẹ̀ o MC Olúọmọ ti gbé ìjọba sílẹ̀ fún Tàfàṣégò o wọ́n ti fawọ́ wọn sókè o wọ́n ní Àbújá yá wọ́n ní straight wọ́n ní Àbújá ló kàn ẹ̀yin ènìyàn wa bàbá ti pàṣẹ wípé kí MC Olúọmọ wọ́n ní kí wọ́n máa lọ sí Àbújá wọ́n ní kí wọ́n lọ jẹ federal wọ́n ní federal ló kàn wọ́n ní MC wọ́n ní state yẹn wọ́n ló ti kéré fún wọn wọ́n ní state tí wọ́n wà yẹn wọ́n ló kéré gidi gan ni wọ́n ní kí wọ́n gba Àbújá lọ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí MC Olúọmọ ó ti di Eh, pírẹsidẹ́ǹtì gbogbo àwọn awakọ̀ pátápátá pátápátá paragodogodogodo ní gbogbo nàìjíríà pátápátá porogodo ni mo sọ o federal òun ni pírẹsidẹ́ǹtì federal báyìí gbogbo thirty six states gbogbo stéètì mẹ́rìndínlógójì tó wà ní nàìjíríà pátápátá ni wọ́n ti ní kí MC Olúọmọ kó ṣe pírẹsidẹ́ǹtì wọn wọ́n ní Tafa Sego kóun dílé mú wọ́n ní kó jẹ state chairman. Mm ṣebí a sọ gbogbo ọ̀rọ̀ yìí ní ìgbà tí wọ́n fi ń dìbò wípé gbogbo àwọn tí ẹ dìbò ẹ̀yin tí à ń polongo ìbò fún wọ̀nyí hmm, gbogbo àwọn tó ń polongo ìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu yìí àpò wọn ni wọ́n ń jà fún bí oníkálukú ṣe fẹ́ di ipò kan tàbí èkejì mú bí oníkálukú wọn ṣe fẹ́ di ipò kan tàbí èkejì mú òun ni wọ́n ń wá kiri <laughs> ìdí nìyẹn tá a fi máa ń gbé tán fún bàbá wa ìgbowó òòṣà owó baba dami jẹ́ come of yorùbá land bàbá ìgbowó àwọn ni a jà fún mẹ̀kúnnù àwọn ni wọ́n ní ìfẹ́ mẹ̀kúnnù lójú àwọn ni ọ̀rọ̀ mẹ̀kúnnù ń jẹ ló ló ló ló wà ní ọkàn àyà wọn wípé sẹ ìyà tó ń jẹ mẹ̀kúnnù yìí ó ti tó gẹ́ àwa ìran yorùbá jẹ́ kí a wa kúrò lọ́wọ́ ìyà àwa ìran yorùbá jẹ́ kí a gbara wa kúrò lóko Fúlàní oko ẹrú eléyìí tí a wà. Ṣé ẹ ti wá rí gbogbo àwọn tí wọ́n gbé ẹ àsíá APC sọ́wọ́ lọ́jọ́ kìíní àná? Ṣe bẹ́ẹ̀ tí pé gbogbo wọn báyìí ni wọ́n ti ń ìjà gan ni wọ́n kọ́kọ́ fi dàrú láàrin ara wọn. Wọ́n ṣẹ̀ wá kó kalẹ̀, wọ́n wá tutò wọ́n ṣẹ̀ tòótò báyìí ni wọ́n ṣẹ̀ wá gbà síra wọn lẹ́nu okay ìwọ dilé mú jẹ́ kí èmi gba Abuja lọ. Ṣùgbọ́n tẹ́lẹ̀ MC Olúọrin kò sí nǹkan tó jọ ọ́. Ó lóun ò fi state ńlẹ̀ ṣùgbọ́n ó dà pé wọ́n ti <laughs> wọ́n ti settle ara wọn. Ṣé ti rí? Ìyà sì ń jẹ àwọn ènìyàn. Gbogbo owó ọ̀hún, gbogbo receipt náà tí wọ́n ń já, gbogbo receipt àwọn awakọ̀, àwọn eh, dírẹ́bà, àwọn onídáńfó, ọlọ́kadà tí wọ́n ń já, kí ni wọ́n fi ṣe? Kí ni wọ́n fi ṣe? Agbo òṣèré, agbo patí wọn, bí i kan ní wọ́n ń ṣọjọ́ ìbí, ẹ, eh, wọ́n ń yí orúkọ wọn padà, ẹ, eh, wọ́n ń ṣe premiere, wọ́n ń premiere sinimá, ẹ, wọ́n ń gbé fíìmù kan jáde, ibẹ̀ ni wọ́n lọ ná owó sí owó tó yẹ kí wọ́n kọjá sí ilé ìwòsàn kó wo àwọn tó kù díẹ̀ káàtó fún kí wọ́n san owó wọn àwọn èèyàn ni wọ́n níìdì omi wọ́n níìdì ẹ̀jẹ̀ àwọn arúgbó wà àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá wọ́n wà àwọn ọ̀dọ́ wọ́n ti wọ́n ti ba ayé àwọn ọ̀dọ́ jẹ́ gbogbo ọmọkùnrin pátá ló ti di yahoo tán báyìí bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo wọn ló ti di yahoo tán wọ́n ti ba ayé wọn jẹ́ Ẹ bá rọ ọmọ ọdún méjìlá, tí ẹ bá gbọ́ orúkọ nǹkan tí wọ́n ń fà, tí ẹ bá rí nǹkan tí wọ́n ń fà. Ṣùgbọ́n gbogbo àwọn tó yẹ kí wọ́n lo owó ìlú kí wọ́n fi ṣe nǹkan gidi. Àwọn ọmọ tí òbí wọn tó hàn nípa àtẹ̀ lè san owó ilé wọn kí ìjọba kí wọ́n dá ilé ọ̀fẹ́ kalẹ̀. Kí wọ́n dá ilé ọ̀fẹ́ kalẹ̀ kò sí ẹ wàá rí wípé gbogbo bí nǹkan ṣe wọ́n tó báyìí ẹ jẹ́ kí wọ́n ti lọ́ọ́ lè dé ọdún bàtà máa wọlé ọmọ tó máa jókòó iléèwé ló máa pọ̀ jù kì í ṣèpè torí pé àwọn òbí ò ní lè san owó iléèwé lè tí ìjọba fi kún yìí kí ni wọ́n ń tà èló níjọba ń san gẹ́gẹ́ bí owó owó oṣù fún òbí ẹ sì wá wo gbogbo àwọn tí wọ́n ń jà sípò yìí tí wọ́n ń fira wọn sórí ipò yìí tí wọ́n bá wá débẹ̀ ẹ mọyì owó tí wọ́n ń gbà lówó oṣù wọn àwọn tí wọ́n wá kàwé tẹ́lẹ̀ náà máa sọ wípé education is the key to the success ẹ jọ̀ọ́ ṣe ti wá rí báyìí àwọn agbèrò ìjọba agbèrò ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba agbèrò òun ló wà báyìí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe bẹ́ẹ̀ ti rí federal ni wọ́n ní ó yá nígbà wọn lọ́jọ́ máa pàṣẹ ní Àbújá ẹ ti rí Àwọn tí wọ́n wá kàwé kọ́, wọ́n ń dín puff-puff lẹ́gbẹ̀ẹ́ títì. Ìdí nìyẹn náà máa ń fi sọ wípé, "Ẹ gbogbo òyìnbó yín náà." Ìgbà kan wà táwọn kan ń bú MC wípé, "A o kò gbọ́ òyìnbó." Ṣèbí ẹ rí àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀, "Hey!" Wọ́n ní gbogbo òyìnbó tí ẹ gbọ́, wọ́n ní kí lẹ fi ṣe. Ṣèbí ẹ ti rí? Àwọn tí wọ́n ò wá kàwé, àwọn tí wọ́n ò, wọ́n ò tẹ̀ mọ́ nǹkan kan, àwọn ló ń pàṣẹ báyìí. <laughs> Ẹ ti wá rí bẹ́yẹn. Ìdí tí a fi ń sọ nìyẹn wípé ìran Yorùbá ṣé bí a ṣe fẹ́ máa wò ní nínú ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ìjọba tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìjọba APC ah hey kí Elédùmarè kó ṣàánú fún wa ni ẹ̀yin ènìyàn wa Ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn níbi tí wọ́n ti ń fa owó ara wọn sókè. MC Olúọmọ ṣé máa rò. Orúkọ mi ni Alhaji Musila Ayinde Akinsanya, I'm the station chairman eh, National Union Local Assembly. I'm incoming president oh, National Union through thirty-six state, Inshallah. Ṣé we be next state chairman ní one month? Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa CP commissioner for transport ẹsẹ eh, eh, for transport pé wọ́n ṣe bọ̀ lọ́wọ́ dúró tí wọ́n lọ́wọ́ wà pẹ̀lú wọn because a fẹ́ peace ní Lagos state thank you. orúkọ mi Alhaji Mustapha Adekunle aka Sego administrative treasurer nlftw Lagos state council àwọn Alhaji Musula ìjọba sọyà wọ́n ti accept pé kí n lọ fún next chairman àwọn dẹ̀ lọ fún president before january end ọ̀rọ̀ àyànjú gbogbo ẹ̀kọ́ ilẹ̀ pátápátá ẹ̀ẹ́dẹ̀dẹ̀ wà ń ta ẹ̀jẹ̀ kí pc rèé gbogbo tó wà lè ṣe kí ni ẹ̀ máa lọ sọ díù sí i àlejò gbọ́dọ̀ àwọn ẹsẹ̀lẹ́sì sílẹ̀bù babájídé olùṣọ́lá sanwóolu àti commissioner of police àti commissioner for transport asset ẹsẹ̀ transport àti chief of staff àdúgbò náà gbogbo ẹ̀gbọ́n ẹ̀yìn ẹ̀dẹ̀ executive ministry ọkùnrinṣọlá olùrẹsì. Amalaji Sulaiman Ojola Daniel deputy state chairman national union of transport workers bí state chairman ṣe sọ àti tẹ́sọ̀ àti sọ bó ṣe rí náà nìyẹn lágbára ọlọ́run àníríjà àníríṣù èṣù níyàwó àwọn kudos to our governor thank you so much. thank you governor thank you. ẹ ti bọ́wọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ní àwọn ń ti àwọn wọ́n ní Àbújá ni àwọn ń lọ báyìí pé kí Tàfàṣẹ́kò wọ́n ní kí wọ́n dilé mú ẹ̀yin ẹ ṣe state chairman ẹyẹ ènìyàn wa ẹ ti bá wa gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ yẹn wọn náà ti fi new mm. feature àwọn ti yọ̀ǹda ìjọba state chairman fún Tàfàṣẹ́gò wípé àwọn táwọn o àwọn ń lọ Àbújá ṣé eléyìí tí wọ́n wá ń ṣe yìí báyìí ìyẹn lèmi àti yín mẹ̀kúnnù ìyẹn ni mẹ̀kúnnù ti fẹ́ wá rí oúnjẹ jẹ ìyẹn ni ara ti fẹ́ tu àwọn ènìyàn ṣé eléyìí tí wọ́n ń ṣe yìí ìyẹn ni wọ́n ti fẹ́ san owó àwọn pensioner àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jẹ ní owó oṣù márùn-ún owó oṣù mẹ́rin owó oṣù mẹ́wàá ṣé lè ni wọ́n ti fẹ́ san. ẹ dìbò fún àwa ló kàn ah yorùbá ló kàn ẹ ti ojú yín ti ó ti ń clear everybody yín lójú ẹ ti rí àwọn tó kàn ẹ ti ń rí wọn bí wọ́n ṣe fira wọn sípò àwọn tí wọ́n sì pín àpọ́íntímẹ́ǹtì fún bọ̀rọ̀ ọba ńlá Elizabeth ẹ̀yin ní Nàìjíríà bloggers ẹ̀yin dá o <laughs> mẹ́wọ̀n láká bóyá ẹ̀yin ni wọ́n mú tẹ̀lé MC kíkẹ́ tẹ̀lé MC máa lọ sí Àbújá àbí tàfàṣégò lẹ́jọ́ máa dilé mú ṣé wọ́n ráyè yín lóde báyìí ìgbà tá à ń sọ wípé orílẹ̀-èdè Yorùbá wípé òun nìkan lọ̀nà àbáyọ àwọn tí wọ́n ń sọ wípé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà ẹ ti rí wípé tàpọ̀ ara wọn lolúkálukú wọn ń jà fún ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n jọ ń pò láàrin ara wọn MC Olúọmọ náà máa gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin mílíọ̀nù kóun tó lè gbé ìjọba kalẹ̀ fún Tàfàṣégò ó lóun máa gba seven hundred million bóyá ọ̀nà ti fi bọra wọn lọ́wọ́ tí wọn ò jẹ́ ká mọ̀ níta àyẹ̀tọ́ bá sì mọ̀ náà àwa lórí bíi eh? àṣàkẹ́ ló ń sọ̀rọ̀ a máa gbé e wá fún yín àwa náà máa a máa gbọ̀ndí wọn débẹ̀ a máa túṣu dé ìsàlẹ̀ kòkò seven hundred million òun ló wà lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ kó tó gbéjọba ńlẹ̀ ṣé ẹ ti ráyè wọn lóde seven hundred million ẹ eh, mọye owó oṣù tó máa san fáwọn ènìyàn ẹ ò mọye iléeṣẹ́ tí wọ́n á fi dá kalẹ̀ wípé kí ọ̀dọ́ máa ṣiṣẹ́ bó tẹ̀ jẹ́ ilé iṣẹ́ tó ti ń tẹ ike jáde bó jẹ́ plastic ni wọ́n ń gbé jáde bẹ́ẹ̀ bó jẹ́ pure water kí ìjọba dá kalẹ̀ wípé káwọn ọ̀dọ́ máa wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣé wọn ò ní ṣe é ẹ wá wo gbogbo àwọn adarí tí wọ́n ṣí iléeṣẹ́ wọ̀nyí nígbà jẹ́ pé kò bá sí iná aka ìmúyẹ iléeṣẹ́ mi tí wọ́n ti tẹ̀ pa. ìlú tó bá dáa ni wàá ti rí àwọn investors tí wọ́n á lọ kákàkiri nǹkan mẹ́ta ṣe pàtàkì iná ọ̀nà ètò ààbò ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta yìí ló mẹ́hẹ nínú nàìjíríà báwo ni àwọn investors ṣe fẹ́ wá wá wọ́n máa jẹ gbèsè gbẹ̀yìn ni ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ yẹn nìyẹn wọ́n tẹ́ bá ti rí fọ́nrán yẹn ní orí YouTube wa ẹ bá wa wò ó wà lórí YouTube wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí kẹ́ wo àrà tí senator Natasha tó dá ní ìpínlẹ̀ Kogi obìnrin obìnrin ó ní obìnrin àkọ́kọ́ tó máa jẹ senator ní ìpínlẹ̀ Kogi. Ọ̀sẹ̀ mẹ́fà, ẹ̀yin ènìyàn wa, ẹ lọ wo fọ́nrán yẹn kẹ́ wo ara tí obìnrin sínétọ̀ tó dá ní Kogi. Ìyẹn túmọ̀ sí wípé àwọn adarí wa nílẹ̀ Yorùbá àwọn ni ìkà, àwọn ni jẹgúdújẹrá. Wọn ò fẹ́ ṣe nǹkan kan, wọ́n fẹ́ kí àwọn èèyàn á máa wá tọrọ lọ́wọ́ wọn ni. Ẹ wo àwọn èèyàn tí wọ́n lọ tò sẹ́nu ọ̀nà ilé bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ Kérésìmesì tí wọ́n lọ ń tọrọ oúnjẹ jẹ ń bẹ̀ ṣé irú nǹkan tó fẹ́ káwọn èèyàn wa máa wá ṣe ni wọ̀nyí ni wọn ò fi ṣe nǹkan sínú ìlú kọ́ máa sá tẹ̀lé wọn lẹ́yìn kọ́ máa tọrọ owó lọ́wọ́ wọn ọjọ́ ọ̀la wa fẹ́ ṣe eléyìí dá ẹ wo iye àwọn èèyàn tó ti wọ́n ti pokùnso tí wọ́n ti kó sínú kànáà òun la fi ń sọ fún wa wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyẹn kọ́ ni wọ́n fi ń ṣèlú ìyẹn kọ́ ni wọ́n fi ń to ètò òṣèlú àbí to ètò ìlú ẹ fi ń bàjẹ́ sí ni torí pé àkàìmọye àwọn èèyàn tó ti sọnù tó ti sọ ẹ̀mí wọn nù gbogbo ìgbà tí wọ́n dìbò àwọn wá dà báyìí lénìí torí kán bá lè débẹ̀ òun náà fi máa ń fúnpá fún ẹsẹ̀ wọn sí àníṣe àwọn gbọ́dọ̀ wọlé nígbà tó ti mọ̀ wípé táwọn bá ti débẹ̀ káwọn jókòó ni kán bẹ̀rẹ̀ sí ni máa kówó jẹ lókù la fi ń sọ fún wa wípé ní ojú níbi tí a wà yìí nínú ọdún tuntun tí a wà yìí orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ sí gbogbo wàhálà wọn ẹ̀yin ènìyàn wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti ń tẹ̀lé wa tipẹ́ ẹ bá wa ṣe bí ṣe máa ń ṣe. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ yẹn, ẹ ò ní fọwọ́ yẹn gbọ́mọ sí. Lẹ́tà ayọ̀ lẹ máa máa fọwọ́ yẹn gbà. Ẹ̀yin tí ẹ bá wa máa ń pín ètò wa, àdúpẹ́ àkẹ́yìn o. Ẹ bá wa pín ètò yìí. Ẹ̀yin náà ẹ fi èròǹgbà titi yín sí abẹ́ fọ́nrán yìí. Ojú wo lẹ̀yin náà fi rí ọ̀rọ̀ yìí o. Odùduwà á wa o.